إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته àdúpẹ́ fún ọlọ́run ọba في ó ṣe ní ìrọ̀lù fún aláìsàn pàdé وتبارك وكياتي يكون صلى محمد صلى الله تعالى عليه واله وسلم عليكم الكرام اتي يجي ثم بوكا في غاليره اتي اموريره اتي امور بابور ثم تلي الى ناري اتي بيجو بند القيامه في يوم باكي ما سيتراكم علينا باذن الله تعالى آه، أو تأتي واجرين فيك ألاتي نكرا الأدب المفرد للإمام البخاري رحمه الله تعالى من ìjókòó tí o ní باب لا يسمي الرجل اباه ولا يجلس قبله ولا يمشي امامه باب الاكيت عليهم باب يشي على حديث في الامام البخاري مواني ابي بابنا nípa ohun tó fi ṣe àkọlé rẹ̀ òun náà ni wípé èèyàn ò gbọ́dọ̀ lákọ má bàbá rẹ̀ lórí bàbá tó bí yàn èèyàn ò gbọ́dọ̀ lákọ má lórí wala yajlis qablahu bákan náà èèyàn ò jókòó ṣáájú rẹ̀ lẹ́gbẹ́ tí ẹ bá fẹ́ jókòó bíi ti bàbá tó bí yẹn gan ẹni tó jẹ́ aṣíwájú tàbí tọ́jú orí rẹ̀ ti tẹ̀ yẹn lọ èèyàn máa fún ọ láǹfààní kátó wá fún bàbá tó bí yẹn wọ́n lè gbọ́dọ̀ jókòó ṣáájú bàbá tó bí yẹn. wọ́n láyé ń ṣe amáàmà o tí ìrìn bá pa wọ́n pọ̀ kò gbọ́dọ̀ máa rìn نواتورة من حدثنا أبو الربيع عن إسماعيل بن زكريا قال حدثنا هشام بن عروة عن أبيه أو غيره أن أبا هريرة رضي الله عنه أبصر رجلين ولبجدة أبو هريرة na-eji Ọ oyeaaal a aabụghịaoye ineekpo -eyi diụ kí ni ipò ẹni yìí sí ọ ìyẹn ni pé kí ni relationship rẹ pẹ̀lú ẹni tẹ̀jọ́ ń rìn yìí. فقال أبي oníbẹ̀lẹ̀ alákùnrin sọ wípé bàbá mi ni oní bàbá mi ni فقال oní Abu Hurairah wa sọ wípé لا تسميه bísímìhì fúgbà tó ti jẹ́ pé bàbá rẹ̀ mójútó àwọn ẹ̀kọ́ tó ń bọ̀ wọ̀nyí alákọ̀ọ́kọ́ náà ni wípé láti sẹ́mìhì bísímìhì má ṣe máa fi orúkọ rẹ̀ pé ẹgbẹ́ máa la orúkọ máa lórí. wọ́n dà tẹ́ǹsì àmàmáhù ó sì gbọ́dọ̀ rìn níwájú rẹ̀ ìyẹn ni pété yìí bá pa yín pọ̀ o gbọ́dọ̀ ṣáájú rẹ̀ nínú rìn àyàfi tí ìdí bá wà fún bẹ́ẹ̀ ìgbà míì àyàfi tí wọ́n tẹ́tí pé rírìn níwájú bàbá tó bíyàn nínú òṣèlú kan òun ni yóò túmọ̀ sí àpọ́nlé fún bàbá náà gbẹ́rẹ́ látàrí pé abẹ́ kanáà rí abẹ́ abẹ́ abẹ́ rí pé ọ̀nà táwọn rìn ó ṣe é rìn kí bàbá tó kí bàbá tó fẹ̀ bóyá bí táwọn rìn kú ó sóògùn torí abẹ́ kanáà àwọ̀ agbóhùnwájú wọn nítorí kó lè rí náà àti nítorí pé lè rí dáadáa ọ̀nà táwọn tó ṣe náà irú àwọn àtẹ̀sí báyìí ṣùgbọ́n tí kò bá sí yẹn níbẹ̀ àdúgbò tẹ́tí ẹni tí ogbó ti dé bá tí ò lè dárí nítorí pé à ń fà wọn rìn yẹn ló mú wa ló mú wa wà níwájú wọn ṣùgbọ́n a gbọ́dọ̀ rìn níwájú ṣe kí níwájú dárí níwájú bàbá tó bí wa. wọ́n dà tẹ́tìlì kábílẹ̀ bákan náà làwọn gbọ́dọ̀ ṣe kí ni a jókòó síwájú rẹ̀ wọ́n ní má sì la ọkọ máa lórí má rìn níwájú ẹ̀ má sì jókòó síwájú ẹ̀ bíbẹ̀ ṣe ń lọ yìí tẹ́ bá débi tí ẹ ti jókòó tẹ́ bá débi tí ẹ ti jókòó bàbá ò ní kó jẹ́ kókó dá ọ lójú kó jókòó náà kí wọ́n tó ṣe kí wọ́n tó jókòó gbogbo àwọn eléyìí àwọn ẹ̀kọ́ ẹ̀sìn Islam ẹ̀rí pé Abu Hurairah. رضي الله تعالى عنه وارضاه وكاننا صحابي وسلم محمد صلى الله تعالى عليه واله وسلم àwọn ẹ̀kọ́ wọn wọ̀nyí nínú àwọn èyí tí wọ́n kọ́ lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run sallallahu ta'ala alaihi wa alihi wa sallam. ilé ìlú àwọn olófà tá máa ń sọ ní gbogbo wa wípé ìṣepẹ́pẹ́ fúru ìṣàpọ́nlé ìtẹríba kì í ṣe nínú kákúnlẹ̀ tàbí kátọ̀bálẹ̀ ló wà. kò sí ìtumọ̀ púpọ̀ ẹkúnlẹ̀ kò sí ìtumọ̀ púpọ̀ ẹtọ̀bálẹ̀ lásìkò tí bàbá tó bí tàbí ìyá tó bí yín sọ ẹ̀yìn náà sọ mélòó mélòó ọmọ ni bàbá ò máa sọ òun náà ò sì ìyá ó máa sọ òun náà sì máa sọ kódà kí wọ́n má sí lórí ẹ̀tọ́ àti tàfẹ́yìn pé ṣíṣọ àpánlé wọn títẹríba fún wọn ọ̀ràn yẹn ni kódà bó jẹ́ yí pé àwọn ni wọ́n ti dín ní àwọn ni wọ́n dàbò sí. kódà gan tí wọ́n bá fi ẹ̀tọ́ òun ọlọ́run ju òun ọlọ́run tí wọ́n bá pọ̀ tí wọn ò jọ́ sí ìfọ́nrán èyí tó tóbi jùlọ. kódà tí wọ́n kú ó jẹ́ ẹ̀họ̀ ẹbọ ni wọ́n ń ṣe wọn ò ṣe Islam ẹbọ gan ni ni wọ́n ń sìn. ọlọ́run ní ẹ̀tọ́ ní tí mo ṣe lọ́ràn yàn fún òbí lórí ọmọ kò ṣe kí ni kò yẹ kódà bó bí òun forí kalẹ̀ fókùtà yàgò abẹ́ nǹkan tí òkú ẹbọ ẹbọ ló tóbi nínú gbogbo ẹ̀ṣẹ̀ tóbi bá ń ṣe ẹbọ ọlọ́run kó má fi irú bẹ́ẹ̀ dáhùn àwọn tí bá ń ṣe ẹbọ ẹgbọ́dọ̀ sí pẹpẹ ìyẹn lè tàtàrà òbí tí ń ṣe ẹbọ èyàn lè tẹ̀ka dáadáa rẹ̀ kọ́ bínú ọ̀nà tòun ti pẹ́ tòun ti pẹ́ ọ̀sẹ̀ wọn. so tí àwọn èèyàn kan tí wọ́n wá fi ìrí òbí sí ìgbé òbí lẹ́nu jó ìta òbí lẹ́nu tí wọ́n bá ń fi tìjú súnà lẹ́ Muhammad sallallahu alayhi wa sallam àbí tí wọ́n fi ń tì kọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe súnà ẹ̀rí pé ni wọ́n ta ẹnìkan ò ní rí òbí rẹ̀ ní ẹnìkan ò ní máa wọ́ òbí nílẹ̀ ẹnìkan ò ní máa ta òbí lẹ́nu kó wá jẹ́ sí pé súnà níbi ní tẹ̀lé kò lè ṣeé ṣe. ìdí súnà níbi ọ̀wọ́ láti ká yìí sallallahu alaihi wa sallam ànábì ló kọ́ wa níbo ni àápọ́n òbílẹ̀ lẹ́yìn ìgbà tọ́nà ti ṣe àlàyé fún wa nínú kòrán pé ọ̀ràn ayẹyẹ ká ṣe dáadáa sáwọn òbí wa adébà hamadu sẹlẹm ó wá tú ìṣe dáadáa táwọn òbí yẹn ó fi àwọn àìmọye àlàyé omi tú jìnnì tí wọn ṣe dáadáa táwọn òbí nínú rẹ̀ náà ni ẹ̀kọ́ táwọn sàárẹ tí wọn ti ṣe ni tí wọn kọ́ látara rẹ̀ so ìṣe àpọ́nlé àwọn òbí ìṣe dáadáa sí wọn ìtẹríba fún wọn ìṣe tó bẹ fúru fún wọn ẹ̀rí pé eléyìí bẹ́ẹ̀ nú àwọn ìtumọ̀ rẹ̀ alẹ́mọ̀ ọgbà àwa tá a jẹ́ káàró òjìrè o lè mọ ìyá ta bó lè yóò wá la ọkọ mọ bàbá rẹ lórí torí pé àṣà tiwa èyí la ọkọ mọ bàbá rẹ lórí nínú àṣà tiwa àwọn àṣà kan bẹ tó jẹ́ pé kò sí láì sí lọ́dọ̀ ọtí wọn kéèyàn á pe bàbá tó bíyàn pẹ̀lú ọkọ rẹ̀. sòyúrú àwọn tí wọ́n bá bára wọn nínú irú àṣà bẹ́ẹ̀ àdéhìí yóò wà fún àwọn wípé àìṣe bẹ́ẹ̀ mùtẹ́ bá lókùnmá tó bá ti jẹ́ mùsùlùmí ẹ fi irú àtàrí ẹ̀ kékeré ẹ fi irú àtàrí ẹ̀ kalẹ̀. wọ́n ní báàbọ̀n alìyókẹ́ni àbáàbò alìyókẹ́ni àbáàbò. ẹ gbé nínú àdéhìí bí akàtíwájú wọ́n ní kò gbọ́dọ̀ láàkọ́ mọ́ bàbá tó fi lórí. ìyẹn náà tí mò ń sábà bá wa ẹ máa ní kí lorúkọ bàbá rẹ tí ìwọ̀n adarúkọ ọkọ bàbá yẹn ẹ máa pé nǹkan ọ̀tọ̀ nínú ó yàtọ̀ sí kí fẹ́ pé bàbá yẹn kí èèyàn ọkọ máa lórí. wọ́n ní báàbù yìí ṣé èèyàn lè fún bàbá yẹn ní àlùkùnìyà kí ni wọ́n ń pè ní alkunia alkunia òun náà ni kí èèyàn fi ọmọ tì sí èèyàn kan ọ̀fìn àbóbìnrin. lọ́kọ̀ òun ni kí èèyàn fi ìròyìn tì sí èèyàn kan ọ̀fìn àbóbìnrin. alkunia ni ká sọ pé bàbá alágbájá lè ṣe bàbá tó bíyàn bàbá tó bíyàn lọ́mà kí èèyàn lè pe bàbá yẹn ní bàbá alágbájá tàbí ìyá alágbájá ìní Imam Bukhari fi ṣe báàbù ó ní hali yòókè ní àbààbò ó ní yóò ṣe yóò fún bàbá rẹ̀ ní kíni tí yóò fún bàbá rẹ̀ ní kúníà ó ní. حدثنا عبد الرحمن بن شيبة قال أخبرني يونس بن يحيى عن ابن نباتة عن عبيد الله بن موهب عن شهر بن حوشب لا الشهر وما حوشب هنا قال خرجنا مع ابن عمر فقال له سالم قني ajáde pẹ̀lú Abdullahi ọmọ Umar ó ní ọmọ rẹ̀ wá sọ fún ọmọ rẹ̀ èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ sáyẹ̀ ó sọ fún bàbá rẹ̀ Abdullahi ọmọ ó ní الصلاة يا أبا عبد الرحمن الصلاة يا أبا عبد الرحمن ìpè ìrún ìrẹ bàbá abdulrahman nke eleyi òṣùlùbù ọ̀rọ̀ sísọ ní èdè lárúbá gbígbé èyí sọ fún pé àsìkò òórùn ti tó ti asfalata ya aba abdulrahman ẹni tí ń bá wí báyìí abu abdulrahman bàbá abdulrahman ní wí báyìí wani dání ni abdullahi ibi umar ebi ti bàbá fún ẹni ní sọ̀rọ̀ yẹni pé imam bukhari rahimahullah ta'ala ó fi hàn wá wípé kò sí láìsí nínú kéèyàn pé bàbá tó tó bíyàn ní gbígbìnrin ní bàbá lágbájá kò sí láìsí nínú kéèyàn pé bàbá tó bíyàn ní bàbá lágbájá. هني قال أبو عبد الله يعني البخاري حدثنا أصحابنا عن وقيع عن سفيان عن عبد الله بن دينار عن ابن عمر قال لكن لكن أبو حفص عمر قضى لكن أبو حفص عمر قضى هني عبد الله وما عمر رضي الله تعالى عنه وأرضاه عبد الله بن دينار أني abdullahi ọmọ umar sọ wípé ṣùgbọ́n bàbá hafs umar ò dájọ́ bàbá hafs umar ò dájọ́ tani máa ń bíbáyé bàbá rẹ̀ ló ń rí fàṣ ó rí pa sí bàbá rẹ̀ lórí pé ó ṣe kúnyà fún bàbá rẹ̀ níbí báyìí pẹ̀lú Abu Hafs wọn ni wujubu صلة الرحم وجوب صلة الرحم ọ̀ràn سيسوق ما يبقى ẹbí سيسوق ما يبقى síso ومن حدثنا موسى بن اسماعيل قال حدثنا ضمضم ابن عمرو الحنفي قال حدثنا قريب ابن منفعه قال قال جدي قريب ومن منفعه وصويته bàbá bàbá òun sọ wípé ya Rasulullah man abar yẹ ẹ̀rántí ọlọ́run sáà ni ẹni tí ìṣe dáadáa mi ló fi tọ́ sí sáà ni kí n ṣe bírù rẹ̀ sáà ni kí n ṣe dáadáa sí qala ummuk wa abak wa ukhtak. وأخاك أولي ممارك أتي بدارك أتي أما ياري لبين أتي أما ياري لكوني ومولاك أتي àwọn alásùnmọ́ rẹ̀ ìyẹn pé àwọn arílẹ̀kìsì rẹ̀ àwọn tó tí tí wọ́n jẹ́ alásùnmọ́ rẹ̀ alẹ́bí yẹ́lì àwọn èyí tí wọ́n ṣe kí ni àwọn tí wọ́n tẹ̀lé àwọn èyí tá yìí àwọn ìta àdàkọ̀ yìí àwọn ni wọ́n ti lẹ́tọ̀ọ́ jùlọ láti ṣe kíni láti dákọ̀ wọn ṣùgbọ́n àwọn tí wọ́n àwọn tí wọ́n tí wọ́n tẹ̀lé wọn nínú ìsúnmọ́ àwọn náà lẹ́tọ̀ọ́ sí kíni dáadáa rẹ̀ wọ́n ní zaaki haqqun wájibun oníyẹn ẹ̀tọ́ kan ni tó ràn yàn ìṣẹ̀dá alájú gbogbo àwọn tá a dárúkọ wọ̀nyí ẹ̀tọ́ kan ni tó ràn yàn wọ̀rọ̀ ìmùn mọ̀ọ́sùlà àti okùn ẹbí àwọn olùmọ̀nìkì ni tó máa mọ̀ọ́sùlà wọ́n ní àyẹ̀yẹ́sìnbó àtúnṣàn wọ̀rọ̀ ìmùn yẹ́sìnbó àtúnṣàn àti okùn ẹbí tó ràn yàn tó ràn yàn káfíńtì kí a so pọ̀ okùn ẹbí tó ọ̀nà yẹn gbé kí a sọ̀kọ̀ nínú sísokùn ẹbí pọ̀ àwọn tí wọ́n fi lẹ́tọ̀ọ́ sí síbẹ̀ jùlọ náà ni ìyá tó bíyàn àti bàbá tó bí ẹ̀rí kí ní bíbá yìí nínú hadithi ó ní ummuk wa abak wa ukhtak wa akhak wa mawulaka alladhi yali lẹ́yìn náà alákùnmá rẹ̀ àwọn tí wọ́n tẹ̀lé àwọn eléyìí. هو إشارة كان حديثي قولي أختك وأخاك وما ياري لبي قفي وما ياري لبي سواك وما ياري لكن أما الفاضي ومن ندلالة من شريعة يبي أو شريدين أو ريمي míì مع wọ́n dá dúró nínú àwọn sẹ̀rí àkún ìyá ní pírífẹ́ǹsì lórí dání lórí bàbá jẹ́ bá ṣe nínú àdéhìí pé wọ́n kọ́kọ́ dárúkọ ìyá kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó dárúkọ bàbá bákan náà rí pé wọ́n dárúkọ ọmọ àyá lóbìnrin síwájú kí wọ́n tó ṣe kí ni kí wọ́n tó dárúkọ ọmọ àyá lọ́kùnrin ó ṣeé ṣe kó jẹ́ pípé nítorí pé ọmọ àyá lóbìnrin ló fi lẹ́tọ̀ọ́ sí ló fi ní bùkátà sí ká sokun ẹbí bọ̀ pẹ̀lú ẹ̀ ló fi ń níbò káàtà sí àmójútó wa ju ọmọ àyà lọ́kùnrin lọ. torí pé ọkùnrin bẹ́ẹ̀ nìkan kò jẹjẹ àbẹ̀wò àbẹ̀wò àbẹ̀wò rẹ̀ yóò pan ìrúkú ara rẹ̀ yàtọ̀ sóbìnrin ń mẹ́nu àṣìṣe inú àwọn nǹkan tó kù díẹ̀ káàtó kí a máa ń ṣe òun náà ni pé tá a bá ti fi ọmọ lọ́kọ̀ọ́ sábà ti fọmọ lọ́kọ àní wẹ́yìn rẹ̀ wọ̀ mọ́ pàápàá jùlọ àwa ta jí ọmọ ìyá bóyá ẹ̀gbọ́n wa lóbìnrin la sìn lọ́lé ọkọ ni bóyá burú wa lóbìnrin la sìn lọ́lé ọkọ ni àní wẹ́yìn rẹ̀ wọ̀ mọ́ látàrí bẹ́ẹ̀ aburú àwọn ọ̀pọ̀lọpọ̀ aburú ti tẹ̀lé látàrí bẹ́ẹ̀ kò kéré. kò ní rẹ́ni kọ̀rọ̀ lọ. ẹ wá ẹ pé ẹ bẹ́wò ẹ tó wà ó lè jẹ́ pípé ó ní bukata sí hàn lɔ ó lè jẹ́ pípé ọkọ rẹ̀ ni ó ní bukata sí hàn lọ́wọ́ yín torí bá ló jẹ́ kò ní máa dín tí nǹkan ò bá rọrùn fún ẹni ìnira tó bá bẹ́ẹ̀ tẹ́ bọ́mọ fún yóò bá dání yóò bọ́ ọmọ mọ́ tó ìrọ̀rùn ẹni tẹ́ bọ́mọ fún náà ní ìrọ̀rùn dání ìrọ̀rùn ọmọ mọ́. eléyìí wá yàtọ̀ sí ìṣesí àwọn tí bá tó bá ọmọ ìgbẹ́ náà àwọn ibi yẹn gbọ́dọ̀ sá fún láti lọ fi ọmọ láti jọ sí wọn láti fi ọmọ náà wálé rẹ̀ two four seven àti àtàwọn bọ̀dá rẹ̀ àtàwọn bọ̀dá rẹ̀ tí wọ́n bí kó tó bí òun ọmọ tó fẹ́ àtàwọn àbúrò rẹ̀ tí wọ́n bí lẹ́yìn rẹ̀ gbogbo ojoojúmọ́ ọjọ́ ayé wọ́n ń bẹ lé rẹ̀ wọ́n máa gba oorun sùn fúnra wọn ni táwọn yìí bá sun ọjọ́ méjì lónìí àwọn yóò sun ọjọ́ mẹ́ta lọ́la táwọn yìí bá padà ó pé à ah, àwọn alágbádá rà wọ́n ti lọ nígbà tó tó bá mí kalẹ̀ pé àdúpẹ́ ah, bọ́lọ̀ ilé òtẹ̀ sí ni nígbà tí ìbá yìí ti ọwọ́ rọ̀ lẹ́ àwọn ẹlòmíì ọkà rẹ̀ mọ́. ìlọ́kà nínú ọ̀kan náà àwọn ẹni ìṣúwájú rere wọ́n ní ọjọ́ tí wọ́n sin ìyàwó rẹ̀ wá fún un nígbà tí wọ́n yan náà sílà tán wọ́n ní ìyàwó rẹ̀ ní sọ fún mi gbogbo nǹkan tí òun fẹ́ àtàwọn tí ò fẹ́ àti àwọn tó wù ọ́ kí wọ́n rìn súnmọ́lé rẹ àtàwọn tí kò wù ọ́ kó rí nílé rẹ. àwọn ẹni ìṣíwájú rere tọkọ wọn bá fi lè sọ wípé lágbájá ìbẹ́ẹ́rí nulẹ̀ yìí tó máa ti gbọ́ sálámà rẹ̀ àti ẹnu ọ̀nà tí wọ́n ti dàgbó. ìgbà èkìtì àwọlé àti ẹ̀ńbọ̀ látọ̀nà dídí ẹsẹ̀ sílẹ̀ fún wa ah, babalágbádá ní àwọn òfẹ́ yín nínú ilé wa kò sí ìsọ̀rọ̀ àbòsí nù. kò sílẹ̀ ìdílé mi kéèyàn ṣe bẹ́ẹ̀ tó bá jẹ́ pípé ṣíṣe bẹ́ẹ̀ òun ni kíni òun ni solution. àbí kó jẹ́ pípé aburú téèyàn rí lára ẹni téèyàn ò fẹ́ kó rìn mọ́ ìyáálé èèyàn yẹn téèyàn bá lè ṣàtúnṣe rẹ̀ ìlú fi dáa jùlọ ṣùgbọ́n tó bá yẹ kí pé nǹkan téèyàn ò lè ṣàtúnṣe ni ìlú fi dáa jùlọ ni pé kéèyàn lè dìnà síta ni ti téèyàn kó má kó tiẹ̀ kéèké ni kó má kó tiẹ̀ bá ti yín. so isere esi islam ni wọn tun wà si ni alakwari iwa gafo ni iya o re ninu awon aga to sofna o wu ne ka ana ni ki o ma fi iwo iwote ki ma fi gba ise ni iramu oso teere ti ruben ha uzi tiribina ana wuwo. sòtí wọlé wọlé bá ti dé pọ̀ jù èdè ayé yóò máa gbẹ́gbẹ́ ni yóò máa wọlé yóò di pé àná wọn ò ní wọn ò ní gbẹ́gbẹ́ ni wọn ò ní wọn ò ní nẹ́tẹ́ ìmọ̀ lọ́wọ́ ara wọn mọ́ wọn ò ní nẹ́tẹ́ ìmọ̀ lọ́wọ́ ara wọn mọ́ tòmátì ẹ bá fọ ọmọ lọ́kọ tẹ àbádọ́n rẹ̀ yóò padà wá di nǹkan ìlú gbogbo bá ti jọ kàn pé láti jọ tí wọ́n ti tí wọ́n kú di tí wọ́n kú di mí ọmọ ọwọ́ ẹ̀ lọ́wọ́ òkú bí ọwọ́. àbí ìjọ tí ọ̀rọ̀ yín bá délẹ̀ tí ọmọ yẹn jẹ́ ní bùkátà pé ìtajà tó ṣe pàtàkì tó yẹ kọ́ ọmọ yẹn náà ṣe kìnnì kó sojú àti kó fojú hàn bẹ́ẹ̀. wọ́n fi gbogbo wá ní kàrámọ̀ wàhálà wa pọ̀ ká ló dé ní láti jọ ó dàbò gàbí ó dàbò ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ní ṣẹ̀rí àìmọ̀ fún wọn sí i bàbá tó lẹ̀ ní kẹ́ ẹ jẹ́ ọmọ àyá lọ́fẹ̀ẹ́ yà bọ̀dá mi nǹkan báyìí báyìí báyìí fa nǹkan míì nítorí kẹ́ ẹ lọ kì í nílé torí pé maharọ́mù lẹ́yìn jẹ́ fún ẹ lè wọ inú ilé rẹ̀ kò síbi tí ẹ lè wọ nínú ilé rẹ̀ ẹ lè lọ ọ̀dọ̀ rẹ̀ lásìkò tí ọkọ̀ òsínlé torí pé ọmọ àyálẹ jẹ́ síra yín nǹkan míì kò ní wí ẹ̀yin lẹ́yìn kẹ́ẹ̀kì wá solution sí láì jẹ́ sí kó béèrè so obìnrin nínú sẹ̀rí àjẹbá wo rúhù sẹ̀rí Islam ẹ̀rí pé ó fún àwọn obìnrin ní special consideration special difference torí pé wọ́n ṣe kéde torí pé wọ́n lẹ̀. eré ìrìnà àjẹ́ dídé gbogbo ọkùnrin tí bá ń fi obìnrin tí ń wọlé tí ń jẹ pẹ́rí obìnrin yóò ṣòro kó rí ọ̀nà ọlọ́run bá dìjọ́ gbẹ̀dà ìyá nù ó jẹ́ ìyàwó ni o ó jẹ́ ìyá ni o ó o kódà tó ń dóbìnrin o ní fi obìnrin torí pé ẹni tí ó gbèjà wọn lọ́dọ̀ gbèjà sallallahu alaihi wa sallam. àti obìnrin àtàwọn ọmọ títí ìsìn ṣẹlẹ̀ àpò wọn pọ̀ sójú kan náà ọmọ tó ti dùn nílé sọ pé ẹ̀sìn sáárùn ní kódà ẹ̀yìn mo lẹ ní tí mo wá ń tẹ́tẹ́ ní bí àtúpọ̀ tó bá ìjẹ ní kò gbọ́ngbọ́n tó yóò wí rẹ̀ bí kò fẹ́ káàánú rẹ̀ tó bá bá ìka àpàdé obìnrin nígbà ni yóò máa jẹyà yóò máa fara dà ó lè máa fara dà yà fún ogún ọdún nítorí pé kò ní kíni kò ní option ọkì nínú agbóńdó pé kò gbúdọ̀ option ṣé ibi tó bá dé inú alóhùn lọlé o bàbá rẹ̀. gbogbo ọkùnrin yóò máa ṣẹ̀rí àṣàtà yẹn ọmọ títí bí àtàwọn obìnrin. ó fún wọn ní ìnáyà xaasa láti bọ̀dá ti lọ ó ní wà ó tẹ̀tẹ̀ wà áhà ó dárúkọ ọmọ àyá lóbìnrin síwájú ọmọ àyá lọ́kẹ̀ẹ́. ó ní eléyìí zaaka haqqun wajib ẹ̀tọ́ ni tó ṣe kéde tó rẹ̀ wọ̀rọ̀ himun mọ̀ṣúlà àti okùn ẹbí. يجب يسوق pé يعني أي قرابة يجب أن توصل ayé موسى بن إسماعيل tusal. قال حدثنا أبو عوانة عن عبد الملك بن عمير عن موسى بن طلحة عن أبي هريرة رضي الله تعالى عنه وأرضاه قال لما نزلت هذه الآية وني أبو هريرة رضي الله تعالى عنه وأرضاه وصويته إذا في آية àyà tó ń bọ̀ yìí tó sọ̀kalẹ̀ wà á ń bẹ̀rẹ̀ àti ọ̀rọ̀ tẹ̀tẹ̀ akọ̀rọ̀ bíi ọlọ́run ọba pa òṣìṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam láṣẹ wípé tí ó kìlọ̀ fún àwọn alákùnmá rẹ̀ akọ̀rọ̀ bíi àwọn èyí tí fi súnmọ́ jùlọ pé nínú àwọn ẹ̀tọ́ tí alásọmá tó ní lórí alásọmá rẹ̀ òun náà ni ṣíṣe nàṣíhà fún wa ṣíṣe nàṣíhà fún wa kí ni fún ma kí láǹfààní tó bá jẹ́ ọ̀gbẹ́ni alàkẹ́yàmà tó bá jẹ́ ọ̀gbẹ́ni alàkẹ́yàmà yóò wà nínú àlìjánnà àbúrò ẹ̀gbọ́n àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò màmá àbúrò màmá ẹ̀gbọ́n màmá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìwọ wà ní àlìjẹ́nà ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n tan mọ́ wọn ò sínú àlìjẹ́nà eré jíro jẹ àti ìgbà tí ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ìtẹ̀lé tí ò ní ìtumọ̀ nù náà èyí ṣẹ̀ṣẹ̀ ní tí ò ní ìtumọ̀ nù náà ó túmọ̀ sí pé ìwọ iṣẹ́ iṣẹ́ àdìjánà fún gbogbo àwọn tí wọ́n rọ kiri káàrẹ nínú àwọn alábàtàn gbogbo wọn iṣẹ́ náà ni wọ́n ń bẹ ẹjọ́ tẹ̀tẹ̀ ní nílùú kan náà ládùúgbò kan náà wọ́n ṣe kẹjọ gbẹ̀gà nílé kan náà nítorí pé kò sí ẹ̀tọ́ nàfíà kẹ́sì Islam ṣe lọ́rùn yà lé wa lórí kò sẹ́ni rẹ̀ ní iṣẹ́ máa ọlọ́run akọ òṣìṣẹ́lá pàṣẹ sọ́lá mi láti ẹgbẹ́ wa à ń bèrè àti ìrọ́tẹ̀ kẹ́ni akọ̀rọ̀ bíi ní pé ìwọ́ tá a rántí gbogbo àgbáńlá yìí bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn dání àwọn alábàtàn rẹ̀ àwọn èyí tí wọ́n fi tan mọ́ ọ jùlọ tí wọ́n fi súnmọ́ ọ jùlọ pẹ̀lú wọn nìyẹn kí bẹ̀rẹ̀ ilé bá ti jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn àyà ti ní ọlọ́run ní kulli azwaj yá àjùwà nàbí kulli azwaj bẹ̀rẹ̀ láti ní rẹ̀ sọ fáwọn ìyàwó rẹ̀ irú ìmúra tá a fẹ́ káwọn obìnrin mú nìyí kí wọ́n máa múra àti ilé rẹ̀ ni kó ti ṣe ni kó ti bẹ̀rẹ̀ àti ilé rẹ̀ ni tí wàá dínà ti bẹ̀rẹ̀ ìwọ ń kírun máṣá àlá ìrùn mara wọ́n dá ọ mà wọ́n mọ̀ ọ́ ní mọ́sálásí àdúgbò torí pé òun wá kírun nínú jàmá ṣùgbọ́n àwọn ọmọ rẹ gbogbo wọn ni wọ́n ti dàgbà tí wọ́n ti tó dúgbọ́ kò sọ́kàn tí wọ́n وأنذر عشيرتك الأقربين wọ́n mọ̀ lẹ́yìn dáadáa èèyàn tó lẹ́sìn ṣùgbọ́n ìyàwó rẹ̀ ò ní tọ́ka sí láwùjọ pé ìyàwó afáàlà gbádára nítorí irú ìmúra tí ń mú àti irú rìn tí ń rìn kí wàá lè fún ma pé wọ́n jẹ́ lẹ́sìn kò sí fún ma fún. fún pé wọ́n jẹ́lẹ́sẹ̀ ìgbà tó ṣe ìzáàrù fún ẹni tó fi sún ọjọ́ ọmọ ni nìyẹn kò ní ilẹ̀ láti ṣìrìkì bìlá ìnà ṣìrìkà لظلم عظيم لقمان الحكيم يقول قوم توبي ولو أتى النبي محمد صلى الله عليه وسلم قل وأنذر عشيرتك الأقربين سنين وتوما nínú ibi bí tájà lọ kí yẹn ẹ̀pẹ̀lẹ́ ẹgbẹ́jọ́ mẹ́ta àwọn aráàlú kọ́ adékáwá mẹ́ta a èsì àdúgbò kan aláti kẹ́fì ti wá sí Kaduna kò sí nǹkan tó gbé ọ káwá bẹ̀yìn fẹ́ràn pélé ìdàrí tó ń délẹ̀ làtó èèyàn méjì nìkan ló kí náà àti wọ́n tó jáde àtẹ̀yìn kan àwọn yòókù wọn ìtọ́ máa wọn ìsìlámù mà ṣùgbọ́n òwú nǹkan kan ó ṣe bí gbòò rí wọn náà ni lórí kó bẹ́ẹ̀. ìsokùn ẹbí pọ̀ ni kò tí ì ṣe kí ni kò tí ì pé gbèdégbè kí ni tó máa okùn ẹbí tá a so pọ̀ nílé ayé tó jẹ́ sí pé kò so pọ̀ láti fi hàn láti fi hàn oníkálukú lọ ọ̀nà ẹbí ẹ̀rọ tó sọ̀rọ̀ àtìlá tó mọ ibi bọ̀ láyé ṣùgbọ́n àlùkìyàmà oníkálukú lọ tiẹ̀ lẹ́tọ̀ọ̀tọ̀. wọ́n ní nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ annabi muhammad صلى الله تعالى عليه وسلم قام النبي صلى الله عليه وسلم فنادى ولج سلم عما سلم وجدي وأقصي وأنصي وأني يا بني كعب inú riwaya mi gan wọn ní àti Muhammad sallam ó gun orí òkè kan ní ní Maka ó gun orí àpáta nílùú Maka yóò wá ń pe àwọn àwọn tí wọ́n ń pè ní bùtúnù Quraysh ẹ̀fẹ́ kabila wa bùtún wa ọlọ́run ní wà á ń dé àti rọ́jà kẹlẹ́ àfọ̀rọ̀ àwọn ẹ̀ha ẹ̀ha lẹ́yìn ráàtù tó wà bẹ̀rẹ̀ nígbà tí orí ẹni tí fífúra yẹn ti bẹ̀rẹ̀ tí ẹ bá sọ̀ka rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ṣẹkẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí tẹ̀ àbí tó wà ń pe oníkálukú pẹ̀lú bíbá bí káwa bí bàbá tó bí yẹn ń sìn kó bímọ mẹ́sàn-án àwọn méjì tí wọ́n jẹ́ ọkùnrin nínú mẹ́sàn-án wọ́n máa jẹ́ ọkọ̀ bàbá wọn ṣéèṣì àwọn náà ti tó máa dá orúkọ jẹ́ wọ́n wá ń pè àwọn ará ìdílé kọ̀ọ̀kan nínú fámìlì rẹ̀ kọ̀ọ̀kan wá ní ìyá bani Ka'b ibn Lu'ay anqidu anfusakum minan nar anqidu anfusakum minan nar ẹ̀yin ará ilé Ka'b ọmọ Lu'ay ẹ̀bọ́ okùn iná ẹ̀kúra yín kúrò nínú náà o Bani Abdi Manat. يا بني عبد مناف ان يرى لي بنو عبد المناف إقرأي يقول هنا يا بني هاشم انقذوا انفسكم من النار إن يوم هاشم إقرأي يقول هنا يا بني عبد المطلب إن ارى لي عبد المطلب يجي لي دانوني دراج يلي وجدنا محمد صلى الله عليه وسلم إقرأي يقول هنا ìlọ́pàá tí nù rìwáyà ni ó ní àmà wà kásà ó pe òmùm ó generalize ó tún wá sí kí ni ó tún wá specify tàkìsíìsù tó ṣe náà ni Fatima tó pè radiyallahu ta'ala anha wa ardọ́ra ó ní ya Fatima ya Fatima binta Muhammadin sallallahu alayhi wa sallam ìrẹ Fatima ọmọ Muhammadu sallallahu alayhi wa sallam àǹkẹ́bí nafsaki minan nar kóra rẹ yọ kó nínú náà fa inni la amliku laki min Allah shay'a torí pé dájúdájú èmi èmi ìkápá kankan fún ọ látọ̀dọ̀ ọlọ́run rẹ́rọ ẹnìyàlẹ́kùn mọ́rọ́hìmẹ́n yàtọ̀ sí pé dájúdájú gbogbo orí tí mo pè yí èyí alábàátàn mi yìí èyí àṣírọ̀ mi wọ̀nyí rẹ́rọ ẹnìyàlẹ́kùn mọ́rọ́hìmẹ́n yàtọ̀ sí pé dájúdájú èyí ní توقعي سأبلها ببلاها يجب أن يكون توقعي بنا نية توري يجب أن يكون توقعي بنا نية توري تري ببقى فيما تنبقى فيما ببقى فيما يكون فيها روبا يعني أن محمد سلام لي فاطمة بضعة مني يؤذيها يؤذيني ما يؤذيها وني فاطمة تارين ẹ̀hà kan ni látara rẹ̀ fáàtì Fatima gbogbo tó bá Fatima lára èyí kí ni ní èmi nà lára má fara ní Fatima. ṣùgbọ́n ní bàtà lọ́nà sọ fún pé kókóra rẹ̀ kókóra rẹ̀ yọ nínú gbó nínú náà ọmọ anabi nùbà sallallahu alaihi wa sallam ẹni tí wàá ṣe ọmọ anabi nǹkan. èyí bí òun gan ló yẹ kí kó tètè tẹ pamọ́sẹ́ òun lẹ́yìn kó tètè tẹ tẹ̀mánì ẹni tí ò bá nàbì kan ẹni tó bá nàbì kan lélẹ̀ làdínlò sọ́nà mú wọ́ọ̀nù gbogbo wọn lórí tí ọlọ́wọ́n bá ní bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn alábàtàn rẹ tí wọ́n fi súnmọ́ jùlọ àǹdíra àti ọ̀rọ̀ tẹ̀kẹ̀lẹ̀ àkàrà bíi wọ́n ní bàtà nípa sọ́nà bàtà wọn pàṣẹ yìí àdébàtà sọ́nà dìde ó pe gbogbo wọn ní ilé ilé ilé ilé ó pe ilé tóun gan fúnra rẹ̀ ti jáde ó sì tún pe ọmọ tó bí ó ní nítorí pé èmi ò ní nǹkan kan èmi nǹkan kan èmi kápá kankan fún ọ lọ́dọ̀ ọ̀rọ̀ wọ́n ní gbólóhùn òtítẹ́lá muhammad sallam wípé ìrẹ́yẹ̀rọ ẹnìyàlẹ́kùn rahiman sàbúlùhà bìbìláhà wọ́n ní bilal min albalal yẹ kí kí kápò mi wá nǹkan títí tí nǹkan náà wọ́n fi ṣe kéde tí nǹkan náà wò fi wẹ̀ tí ó fi tù wọ́n ní nítorí wípé ìsokùn ẹbí pọ̀ wọ́n fi ìsokùn ẹbí pọ̀ wọ́n fi wé fífomi wọ́n irúgbìn nítorí kó lè ṣe kéde kó lè dàgbà. gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìjà okùn ẹbí bí wọ́n ṣe fi wé nǹkan gbígbẹ. tí ẹ bá gbin nǹkan tẹ́ ẹ̀ fomi sí tó rùn pa títí tó fi gbẹ kí ni ó ṣe tó bá gbẹ tẹ́ yóò ṣe kí ni yóò kàn yóò fànká yóò rùn. wọ́n ní nítorí pé ìsokùn ẹbí pọ̀ ó ní èso ìlọ́pàá tí wọ́n fi fi wé ìfi omi wọ́n nǹkan títí tí nǹkan náà fi tutù. nítorí náà àwọn ìtumọ̀ sísokùn ẹbí pọ̀ òun náà ni ẹni tí èèyàn jọ ní ìbátan pẹ̀lú rẹ̀ kí èèyàn ṣe kí ni kí èèyàn ṣe nà sí ìhàbò pé kí èèyàn lọ pe jókòó gbà sórí pé wọ́n jọ bí wa ni lóòótọ́ àwa ti rí ẹ̀yin dàgbà tó bá yẹ kẹ́ mọ̀ rẹ̀ ṣùgbọ́n irun tẹ̀ ń fi ṣeré yìí tí ìbá sọ fún yín mo ṣàmùsí fún yín ẹ̀yin lẹ bí lẹ́tọ̀ọ́ tó kí n fi wá àdínkù yín ju gbogbo ẹ̀yìn yóò mi lọ. tí ẹ bá ní ìkọlá ẹ rí i pé yàtọ̀ sí pé wá àdínkù nàbí àtẹ́sẹ̀ fún ẹni tí ó mọ̀ pé ìfẹ́ pé wọ́n jọ bí wa ìfẹ́ abínibí tó wà láàrin wa àwọn ọmọ ìyá kan bẹ nígbà tá a ti wà ní secondary school ọlọ́run fi kankan sàdánwò fún wọn ọ̀tá làwọn máa ń ọ̀tá ni wọ́n máa ń ṣe wọ́n yìí sọ̀rọ̀ síra wọn gbogbo èèyàn sì mà ṣùgbọ́n tẹ bá fẹ́ mọ̀ pé ọmọ ìyá ni wọ́n ẹ̀fọ́ ọkọ̀ọ̀kan. tíjà bá pa ọ̀kan nù wọn àtẹnumí pọ̀ ìjọ náà lẹ́yìn pẹ̀lú àti ilé àti ilé yìí àzọmọ àyà ni wọn. ẹyẹ àkọ́kọ́ pa ẹni bí èso òun lè já sí ẹ kọ́kọ́ pa kí ẹ tó débi ni kí ẹ tó pa ẹni bí ìjà kan nàná kí ló ṣokùnfà bẹ́ẹ̀ torí pé àti níbí. sọ ẹni tó ẹ ti wá àti fún tó mọ̀ pé ìfẹ́ pé wọ́n jọ bí wa yín kọ́kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ó súnmọ́ tí wàá yìí ní ìlàkàrà rẹ̀ ju ti ẹni tí kò sí kàrọ́bà láàrin wọn lọ. àyíkí torí pé torí pé tí ń ṣe wáàdí fún yàn yìí àrẹ́ni tó wá bá wa pé òun fẹ́ ṣe nàìjíríà fún wa tó jẹ́ tàn tàbá burú tàbí alásùnmá kó wá jẹ́ pípé nítorí um, ìbájọ pípọ̀ àti ìmọ̀ rẹ̀ délédélé àwa náà mọ àwọn nǹkan kan tó kù díẹ̀ káàtó lára rẹ̀ ọ̀pẹ̀ nígbà tó wá bá a sọ̀rọ̀ pé ìrùn tẹ̀ kí lásìkò tí déédéé máa ń ṣiṣẹ́ lọ́wọ́ dásìkò ọ̀run bá tó ẹ̀ kírun bọ̀dá wà láyé ẹ̀kẹ́ tẹ́ǹtì torí pé ìrùn tẹ̀ bá kírun pítọ̀ ọ̀dà ìwọ náà èyí tó ń ṣe báyìí báyìí kọ́ kí ló wá sí eléyìí àti eléyìí wọn ọ̀tọ̀ ni tòyìn ìbílẹ̀ ìṣètọ́ ìbẹ́nu gẹ̀díṣètọ́ máa ń lò fífi máa ń kọ kéèyàn gba nàìjíríà pé pa yìí tí ní ká má ṣe eléyìí máa ṣe bóun náà ń ṣe tọ̀hún ilé bàtà àwọn olùmọ̀ ìfìsàbù fi ní wọn ní ẹni tí ń ṣe àìdá kan látòjúwe àtòjúwe ẹni tí ń mu sìgá látòjúwe ó ń sìgá ní gbogbo yẹn mà ṣé ó bójú mu kó máa ṣe wáàgì fún oníṣìgá gidi ẹ pé sìgá mímu ò da haramu ní nínú Islam wọ́n ní tó bójú mu wọ́n ní wọ́n ní wọ́n ní pé ọ̀ràn àyàn ni lórí rẹ̀ ó ti wá àdìpọ́n ẹlòmíì kán wọn náà ti gẹ̀ ni ipe tí ò bá ti wá àdìpọ́n ẹlòmíì ti ń fa ìdá yẹn ẹ̀sẹ̀ rẹ̀ ó di mélòó yóò di méjì ẹ̀sẹ̀ pé ń fa ìdá ẹ̀sẹ̀ pé ó tó rẹ́ni ti ń fa ìdá kò ṣe ni kò kọ̀ fún. bákan nínú àǹfààní kẹ́ ẹ gbà kí n fi èèyàn sí nǹkan òun náà ní wípé èyí ẹ bá pàkíyèsí ẹlòmíì sí i pípàkíyèsí ẹlòmíì yóò ṣe ẹ̀yìn náà lákin láti kékeré láti jìnà sí èyí tẹ́ ń pàkíyèsí tẹ́ bá ti bẹ́ẹ̀ tẹ́ ń sẹ́sẹ́ àtẹ́ni mo mọ̀ sọ pé kí lágbádá má dé rẹ̀ èmi mọ̀ sọ pé kí lágbádá má ṣe ẹ̀mí yín yóò máa ran eré títí fi dẹ́gbẹ́ kí lágbádá àti lágbádá ọkùnrin má ṣe pé kò dáa kí ló tẹ̀ ń kẹ́sì so pípàkíyèsí àwọn èèyàn sí nǹkan a máa ràn yàn lọ́wọ́ láti kékeré láti jìnnà sí nǹkan yẹn aláàjẹ ṣíṣe ìdá títí àwọn alábàtàn wa títí wọn nílọ ah ibo ló ti ń bọ̀ àmà èyí ṣe tó múra wọn ìjáàbù rẹ dà ohun tó gbọ́dọ̀ jáde báwọn máa ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n alhamdulilayi àwọn ọmọdé mi bí ọlọ́run ní jẹ́sìn ni wọ́n la àwọn ọmọ obìnrin mi oníjàbù ni wọ́n ọ̀dà àwọn ọmọ obìnrin dáàbò rẹ̀ nìkan àwọn ọmọ òbí bẹ́sùn rẹ̀ bí kọ́. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìsokùn ẹbí pọ̀ ni ká ràn wọ́n lọ́wọ́ lórí ìkíni lórí ẹ̀sìn ọlọ́run ọba àwọn òdòdó báyìí nítorí àsìkò tó ti láti máa kọ́ sára ọ̀la wa. àkàtẹ́yìn hmm. uh, nínú hadith yìí ń tẹ̀lé ọ̀sẹ̀ méjì sẹ́yìn. pé Abu Hurairah radiyallahu ta'ala anhu àdọ́ a máa Islam a máa pè Islam ìyẹn lè ṣe wáyé fún wa ń bẹ́ẹ̀ náà àwọn nǹkan tó ràn yàn kí wa ó sì yẹ kí wọ́n máa wò pé báyà ń gbà tí ọmọ yìí ti ń kírun jẹ nígbà tí ti ń kírun yóò máa wò pé kèfèrí làwọn àtòrí náà yóò máa kórìíra wọn yóò máa wò pé tọ̀kí ni wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kéèyàn contradict ìròrí yẹn pẹ̀lú ìṣesí èèyàn àti ìwé èèyàn torí pé kèsì nǹkan tí Islam kọ́ wa sẹ́yìnsì so torí pé wọn ò kírun àìkírun wọn àì àìgbà ìsìláàmù wọn ẹ̀tọ́ ọlọ́run kì í ṣe ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run wá ní má dá sáàrin ọlọ́run ní má da sí àárín èmi àtàwọn òbí tí wọ́n bí ọ sẹ́yìn sì so nínú àwọn ẹ̀tọ́ tí wọ́n ní lórí èèyàn náà ni pé kéèyàn máa ṣe kéèyàn kéèyàn máa gbìyànjú àti pè wọ́n sí islam kéèyàn sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà pé kọ́lọ̀ kó jẹ́ kí islam yé wọn tó bá wu ọ̀rọ̀ ẹnìkan kan ò lè fẹ́ ẹnìkan kan mọ̀nà àyàfi ẹni tọ́lọ̀ ọba ti dẹnu ẹni tọ́lọ̀ ọba fẹ́ náà wàlẹ̀ sọ̀rọ̀ àti ẹ̀bùn mi. ní náà náà. kìí ti bàbá lè yẹn pè é. ọmọdé yẹn bí ilẹ̀ yẹn pè èyí kéèyàn bá sọ ọmọ ní orúkọ bàbá rẹ̀ tó wá pé ọmọ fẹ́ǹsì ó pe ọmọ pẹ̀lú ọkọ kí ló fàjà ìdílé èyí ti dẹ́ sọ lóko náà dẹ́ bá ní pè. ẹ máa ń pè ní nítorí pé ó kọ́ ti ṣe kí ni ó kọ́ tẹ́ ti sọ́nà sẹ́yìnsìn so wọn kò sí láì fi nínú um, àlàáda tí sẹ̀ríà ò takò ní kéèyàn máa da irú ọmọ bẹ́ẹ̀ pè àbí kéèyàn máa pé pẹ̀lú kúníà lápẹ̀jùwé sìn bàbá yẹn jẹ́ Abdullah ìwà sọmọ ní Abdullah kí wọ́n máa pè ní lápẹ̀jùwé kí wọ́n máa pè ní Abu Ubaida kí wọ́n fún ní kúníà pé Abu Ubaida àbí eh, abu abdulrahman lápẹjúwe kò sí láì fi nínú ṣíṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá pé ọmọ yẹn pẹ̀lú ọkọ téèyàn sọ tó jẹ́ ọkọ bàbá tó bíyàn kò sí láì fi nínú tó di pé ọmọ yẹn nìyẹn pé kì í ṣe kíni kì í ṣe bàbá tó bíyàn sẹ́yìnsìn wallahu ta'ala a'lam náà tí kò bá sí ìbéèrè nínú insha Allah tó wà lọ́sọ̀ọ́ aláwọ̀ tó jẹ́ kan sí báyìí. وفي أوي تشري لي رنبا ورغة محمد صلى الله تعالى عليه وآله وسلم كان رجل ثاني يسوي يأتي بقوة تقول يا كاتب قلق الشام اذكره هو هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك